rere ló mọ̀ ọ́ ṣe máa ṣe ìṣó o bó bá sì jẹ́ ìka ló mọ̀ ṣe o mọ̀ ṣe lọ. We are going to like this way, huh? Oh, I want to, I want to show. Don't worry, don't worry. I know it. No, I want to share. I know, I know, I know. I know, I worked here before. No, I know. I'm not talking about that. I want to share your something. Oh, darling. Okay, okay, okay. I thought you said you want to uh, direct me with navigator. So, it's hot. Oh, really? What's I know? Hello, good afternoon. Uh, yesterday, a lot of people are worried about uh, about me and about my daughter. So I want to keep a lot of things away from the media because media doesn't help me. Okay? Ẹni ẹni tí ó bá dẹ̀ dáṣọ fún yàn kò lè pèèyàn lárugún. Ẹni tí ó bá ti dáṣọ fún yàn kò lè pèèyàn So ẹni tí ó bá dẹ̀ fẹ́ you don't need to explain your life to them. By you exposing yourself to them, you are killing yourself more. So, but one thing I want to tell you, if you are looking at me down now, I will never commit, I will never do things that is wrong to the system of any country I reside. All right? I have a story. Because there's something I did yesterday. Like, I supposed to go to school, right? But I decided not to waste my time on some things because I want to go and upgrade myself in some things ibi náà ti dá mi dúró mi ò padà síbẹ̀ Then. bẹ́ẹ̀ ni ó dára fún ènìyàn anyway me ní láti kò tí I want your tó shaker, the wicked souls on this server on our system They are everywhere now. They can I can see things that every weekend so they point and they will know to fight you. There's no level. They can there's no amount of energy they cannot insert into that uh, fight. They put more energy even when you don't offend them. So, normally, Boba went to a mi ní school, we are not regretting it again and that is no longer story gbogbo àwọn tí ọmọ mi tán jọjọ jẹ́ mate tí wọ́n jọ dé tán jọ dé tàjọ dé at the same time tó ń mú fúnpa ẹ̀ lára ìkan nínú wọn lẹ rí níjọ́ yẹn tó wá sílé wa you know I said something nígbà yẹn tó wá bọ́ ọmọ mi ṣe ó ti wà ní university by because ó kúrò ń you know why Quebec you go to study French ẹ gbọ́ ẹ gbọ́dọ̀ study French yẹn kò ń ṣe pé a gbọ́dọ̀ máa boast torí pé ọlọ́run ló ní ọgbọ́n jù ọlọ́run táwa dẹ̀ ń sìn kẹ̀dẹ̀ ọlọ́gbọ́n ni a ti commit everything nípa wa sí ọwọ́ ọlọ́run ọmọ wa o ilé wa o gbogbo tọ́lọ́run bá fún wa a ti fi sọ́wọ́ ọlọ́run kò ní bàjẹ́ ìgbà tó wá yá normally nínú bọ́mọ bá ṣe ń progress ní school tó bá kù díẹ̀ kékeré kó ṣe French ọ tí ò bá dá wọn lójú ọ tó bá fẹ́ ṣèkà táwọn tíṣà yẹn bá fẹ́ ṣèkà fún àwọn ọmọ torí àwọn tíṣà ẹ lè purọ́ à lè purọ́ fún yín tíṣà àwọn tíṣà míì dímọ̀ ni wọ́n bẹ́ẹ̀ ni àwọn tíṣà míì wọ́n dẹ̀ nice gan but some teachers they are demons tó bá fẹ́ ṣèkà fáwọn ọmọ tí àwọn ẹlòmíì fi decide láti máa gbé ọmọ wọn kúrò tó bá ṣẹ̀ṣẹ̀ dé òun náà ni pé àwọn kan wà tó jẹ́ teacher French wọ́n kọjú mọ́ ọmọ yẹn kókókó wọ́n kọjú mọ́ àwọn ọmọ yẹn bọ̀ nígbà yẹn mo mọ̀ pé kò yí sí o especially fọmọ tó ti tó ti dàgbà kò ń ṣe ten years ó ti wà secondary school already ṣó ti yé tó dẹ̀ pé english ní background wa yorùbá mo kọ ní yorùbá torí pé dèmi ni french is not part of things that they teach ní àwọn ìlú tó ti lọ sí school ìwọ wèrè tó máa ń tàgì mi ní kéwọ̀ yẹn ò ní ṣoríire ìwọ tó máa tún gbé fún mi nígbà mi kan wò mí jẹ́ dodo yín sẹ́ẹ̀ mo la yín se mi ò la ìyá lájà ni bọ̀ anything about èbá kéwọ̀n pọ̀ ẹ̀ mo tutù ẹ̀ sọnù mo lè bá ìjẹ̀bú kéwọ̀n ṣọ̀dọ̀ kí n má mu gàrí onídàá fún yín lẹ́yìn tó bẹ gbogbo ayé a ti wà nínú kéèsì báyìí nígbà tí mo dórí social media six years tó gbé àwọn èèyàn lọ sórílẹ̀-èdè Nigeria tó ní kó lọ́ọ́ má dìde ogun sí mi tó sanwó rand ègbé ní fún ẹni tí kọ̀sẹ̀ náà wá láti pẹ̀sẹ̀ rẹ̀ lẹ́yìn tó jà mí lóye tán two plot of land wọ́n lè lo olówó mi ò owó tó níyẹn tó bá lọ investigate tí àwọn nàìjíríà gọọmẹ̀ tó bá try tó bá tó bẹ̀ kó investigate ké wọn bóyá ẹ̀ ní bá crime lọ́wọ́ ẹ̀ bóyá ẹ̀ ní bá crime lọ́wọ́ ẹ̀ tí wọ́n bá bí ọlọ́pàá nàìjíríà lè kó investigate ké wọn àbí state commissioner kó investigate ké wọn bóyá wọn ní bá crime lọ́wọ́ ẹ̀ ẹ kó sí lọ don't tell me about ké wọn kò ní ta fún ké wọn ni I don't want to mention his name is smelly mi ò lówó ṣùgbọ́n tó bá fún mi lóúnjẹ mi ní jẹ àfi tó bá gbà lọ́wọ́ mi kó sọ fún mi bẹ́ẹ̀ ni àtògo tó máa ń jígbà lọ́wọ́ èèyàn àti ìkà tó máa ń ṣe fáwọn èèyàn kò dẹ̀ sówó tó bá fún mi gan sìn tó tó ìkà tó ti ṣe fún mi ṣó ti yé so let me continue talking àwa ti gba kádàrà wa ṣó ti yé yín bẹ́ẹ̀ ṣùgbọ́n búburú ni ọ̀tá ni ọ̀tá rò sí mi ire ló máa já sí now bọ́mọ mi ọmọ mi mi ò ní sọ pé mi ò ní boast because àwọn ìka pọ̀ lórí social media yìí tó bá lọ́mọ yẹn brilliant wọ́n make sure pé wọ́n sọ ọmọ ẹ di nǹkan tó máa rí tí mi ò ní dùn mọ́ bí àwọn nàìjíríà ṣe ṣe ni wọ́n dẹ̀ ti kọ́ àwọn kan náà ní other people system wọn ò lè o oh god excuse me kí n continue you see i celebrate two days ago ẹni tó ní facebook yìí ó pé forty years that's mark suba àwọn èèyàn ten péré ló celebrate ẹ̀ ẹ rí ni at youth age yẹn ó ti bẹ̀rẹ̀ láti ìgbà tó wà ní minor I mean teenage ó fi help system ayé rẹ̀ àti system ẹ̀ America today they boast of it and he help all over, all over the world ló help and it's a youth up to date ó sì jẹ́ youth ọ̀dọ́ sì ni ọ̀dàlágbà forty years ló ṣẹ̀ṣẹ̀ pé America will be boast of him He creates job opportunity for many people all over the world. All right? It creates job opportunity for a lot of people. But you can see a lot of people, they don't also celebrate it. I, I watch, I follow some of his uh, documentary where people bully him a lot. So you hate good things. You want me to kiss your ass. That's why you have nothing to offer me. Intele offer me no náà You offer me láti bí six years You know. But Gbàtí mo wà ókè tí mo ṣe dáadáa fáwọn èèyàn táwọn èèyàn ṣèkà fún me tabadẹ complain táwọn ìyàwó wọn àwọn girlfriend àtàwọn tó fẹ́ bí àtàwọn ọkùnrin àtọbìnrin olórí burúkú tó ń ṣe nǹkan burúkú láwùjọ they are supporting them so what do you have i lost hope on you okay so i don't expect any do anything from anybody tí ò wúlò láti bí tó jẹ́ pé ńgbà tá tiẹ̀ wúlò fún wọn gan wọ́n tún try láti useless ara wọn ṣó so ẹ̀rí that's the youth of america nìyí tẹ bá wọ́n rí efcc mò ń bọ̀ o tẹ́ bá worí EFCC Nàìjíríà EFCC àtàwọn ọlọ́pàá ẹ máa ráwọn youth wa tó ń ṣe fún system wa àwọn youth náà wà ní àwọn tó ń bẹ̀ láti máa dojú ìjà kọ àwọn èèyàn tó ń ṣe nǹkan burúkú bíi pé kán jalè kán pààyàn sábà fraud ni kékeré náà ló ti ń bá wọn lọ nírú àwọn mr k wọ̀nyẹn wọ́n ti ń jalè láti kékeré kékeré ló ti ń jalè bọ́tà àsọ̀rọ̀ ẹ̀ ní tìtómi ìfẹ́ kẹ́nìbọ̀dì kan máa lògo mi àwọn tó bá ti fẹ́ sínwín lórí sójà mẹ́ta fẹ́ máa trend wọ́n máa ní kó máa sọ̀rọ̀ wọn sọ́nà àwọn lè bá fi káàsì gbogbo nǹkan tí o bá fẹ́ ṣe wọ́n máa ní òun wá fún kó sí lọ kí wọ́n bá lòun ò fẹ́ràn ẹ̀mí ìfẹ́ràn ẹni kó sì dànù sí gbó k1 kdog ó sì lọ. now a lot of people want to know why do you monitor me bumper to bumper evil people èpè lin èké ló máa ń pẹ̀lú èpè ló máa ń polè àti gbogbo ẹnikẹ́ni tí ó wádìí mi tí mi ò wádìí ẹ̀ but i'm telling you on this system and anywhere I go, I will never come. I will never do any evil. Ọlọ́run jọ má my lásídẹ̀ǹtì o, má jẹ́ kéèyàn sá sẹ́nu mọ́tò mi o. Bóyá ká máa wa mọ́tò kan sọ pé ẹ bóyá kán bẹ ọlọ́pàá sí ẹ, kán ní kó wá fún ẹ ní tíkẹ́ẹ̀tì. Ó ti tán, ó ti yé. criticize ẹ ni. Ẹ ń gbà bẹ́ẹ̀ dáhùn. À dẹ̀ ní sọ fọ́mọ wa ní tọ́mọ bá dẹ̀ ti bá lọ́wọ́ wa ló máa ṣe. Torí pé tọ́mọ ẹ bá jalè náà àbí tó ń ṣe nǹkan tó ó ti yé yín àbọ̀ bàbá ẹni tó ti train ọmọ òwe bímọ lọmọ ń jọ ó ti yé yín so ọlọ́run tí mò ń tẹ̀lé mo jọ báyìí no now let's continue so mo wá lọ sí nínú class yẹn ọmọ mi gbogbo àwọn àwọn kan wà ní school tó lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn ò lè sọ French débi pé wọ́n fẹ́ kọ French wọ́n ti free wọn yes wọ́n dẹ̀ ṣetán ní school tó ń lọ tẹ́lẹ̀ but this particular school yìí ṣe mọ̀ nígbà tí ọwọ́ kì í o kì í ṣe o àwọn èèyàn tó lágbára jù ẹ lọ ni wọ́n nawọ́ sí sísítẹ̀mù tí ò ń ṣe tiwọn láti bà bẹ̀ jẹ́ ti yẹ yín mẹ́yẹn now